tá a bá sọ wípé ayé tá a wà yìí ayé ti dojú kejì ohun tá a rí la mọ̀ ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní dúníyàn tá a wà yìí ó ti jẹ́ kó yé wa pé ayé ti dojú kejì èyí tá a mú wá yìí ó tún lágbára o èyí tá a mú wá yìí ó tún yanilẹ́nu ó ṣe ní kàyéfì níbo ni ìṣẹ̀lẹ̀ eléyìí tá a mú wá yìí níbo ló ti ṣẹlẹ̀ níbo ni ìṣẹ̀lẹ̀ kàyéfì eléyìí tá a ní ká tún mú wá yìí níbo ló ti wáyé ta ló ṣẹlẹ̀ sí bó ló ṣe ṣẹlẹ̀ gan-an ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí màá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ níbi tí nǹkan dé dúró màá jẹ́ kẹ́ ẹ mọ̀ hmm. ìlú òkèrè lélẹ́yìí ti ṣẹlẹ̀ o ìlú òkèrè nípínlẹ̀ ọ̀ṣun ìlélẹ́yìí tá a tún mú wá yìí ìṣẹ̀lẹ̀ kàyéfì èyí ìkirè ló ti ṣẹlẹ̀ ṣàdédé la gbọ́ garangarangaran kí ló dé kí ló ṣẹlẹ̀ àlọ́ ah, tún ti ṣẹlẹ̀ o ẹ máa bọ̀ àní ẹ máa bọ̀ níbo ni kí ni ó kí ló ṣẹlẹ̀ wọ́n nílùú Ìkirè ni àbágbéra agbéra délùú Ìkirè hmm. wọ́n ní ọkọ ìyàwó kan ó ní ó sálé lóru onínúrun ah, inú bó o kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lẹ jẹ kí la fẹ́ mú kí la fẹ́ lò ìyàwó bá wò ó pé ah, kí lè ó fi mọ́ alápòró lé ẹja fi àpòró sínú omi kẹ́ ẹ gbé mu ìyàwó ah. bá fi àpòró sínú omi fọ́kọ tó nínú rùn ó fọ́kọ rẹ̀ lápòró mu pé kí ó lè tu káró lè tu ọkọ rẹ̀ kí lè fi mọ́ káwọn fi gbé lọ sílé ìwòsàn. Si ṣùgbọ́n ọ̀tọ̀ ni tíyàwó rọ̀ ọ̀tọ̀ ni tó padà ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ́ ọkọ ó ti gbèkuru jẹ lẹ́wọ́ ẹ̀bọra kílẹ̀ tó mọ́ ọkọ ti dákẹ́ ọwọ́ pé kílẹ̀ lẹ́yìí ẹ gbà ọba pé ọba gbé fóònù rẹ̀ ó pè é àwọn tó lè pè ó pè bí ọkọ ẹgbà míì tí mo rí rèé ohun tó ṣẹlẹ̀ sí mi rèé o àwọn ará àdúgbò náà ti jí wọ́n wá wò pé kò sí ṣíṣe kò sẹ́ẹ̀ ṣe wọ́n bá gbé ọkọ̀ palẹ̀ ọkọ̀ mọ́ wọ́n gbé sínú yàrá kan pé kó fi ṣe díẹ̀ kílẹ̀ fi mọ́ káwọn ẹbí ọkọ àtàwọn tó bá yẹ kí wọ́n wà níbi ìsìnkú rẹ̀ kí wọ́n fi dé. ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn tí ọkọ kú tán kí ló padà ṣẹlẹ̀ hmm, ó lágbára ọ̀ láyé tá a wà yìí oníkálukú wa ń sáré owó à ń sáré ọlà àti gbàgbé àti àti gbàgbé ìtẹ́lẹ́dùnmá kọ́mọ́ ni a ti mọ̀ wípé ọba dẹ́dà yóò padà béèrè ohun tá a gbélé ayé ṣe ẹ̀dá ti gbàgbé pé a padà jábọ̀ fọba dẹ́dà tó dá wa wá sílé ayé hmm. ẹ̀yin kọ́ yìí ọ̀kan nínú àwọn. ọ̀kan nínú àwọn tí wọ́n ń ṣèdárò ọkọ yìí báwo pé ẹ̀dọ́ náà síbẹ̀ yẹn ṣe kú rèé sọ yẹ kí ikú lágbájá kọ́ yá tó báyìí ẹ táwọn jọ ṣeré-ṣeré lálẹ́ àná tó wá di pé wọ́n ló ti kú láàárọ̀ yìí ó bá ní ẹjọ́ wọn lọ́kàn tí ẹ lọ wo ibi tí wọ́n tẹ̀ sí. Si nígbà tá a débi tí wọ́n tẹ́ òkú arákùnrin yìí sí ìtí wọ́n bá lágbára o ìtí wọ́n bá nínú yàrá tí wọ́n tẹ́ òkú arákùnrin yìí sí ó lágbára ah. ìtàn bá ní pé wọ́n ti gé nǹkan ọmọkùnrin ọkùnrin yìí òkú yìí wọ́n ti gé e lọ wọ́n ti yọjú méjèèjì wọ́n ti gé àtàpàròkò wọ́n ti gé ọmọ káwọ́ alẹ́ kí leléyìí ta ló lè dárò èyí wò ẹgbà míì ọ̀rẹ́ ọkùnrin yìí ló bá sáré kígbe síta ọ̀rọ̀ bá di ranto mẹ́bà ní ìyàwó ẹ̀ náà lẹ́yìn kí ìwà lọ́wọ́ rẹ ìyàwó ẹ̀ léèrè ìyàwó ẹ̀ nígbà ìyàwó ẹ̀ ọba dìí pé wọ́n pélé yàgò lórí ìyàwó ní ohun ọmọ ń parẹ́ o bó ló ṣe wá jẹ́ ìgbà tó ọmọ ń parẹ́ sáńgẹ́lì ló wá wọlé ló gé ọwọ́ ló gé ọ̀pá ló gé apá ló ló ya ojú ló gé nǹkan ọmọkùnrin òkú lọ ni a ní ah irọ́ o bó ṣe jẹ́rìí bó ló ṣe ṣẹlẹ̀ ó ní àwọn àáfàá kan ó ní wọ́n gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ọ̀hún pé kóun kọ́kọ́rọ́ wá láti ṣe òkú arákùnrin yẹn lọ́jọ́ kó tó di pé àwọn lọ sin ah, ó ní ẹnìkan àwọn àwọn àáfàá yẹn nìkan pé náà ni òun fún ní kọ́kọ́rọ́ yàrá ibi tí wọ́n gbé òkú ọkọ ọ̀hún sí ẹ wò ó ẹ̀yin kọ́ yìí wọ́n bá lọ mú àwọn àáfàá tí ìyàwó sọ pé òun fún kọ́kọ́rọ́ ọkọ wọn òdìtọ̀ ọlọ́pàá dìbà ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí wà nílé ó wà ń tọlọ́pàá dìbà ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí wà ń tọlọ́pàá o hm, ẹ gbọ́ ṣé kí ló fẹ́ fi ọwọ́ ṣe ọmọ kàwọ́ ọmọ kàṣẹ̀ nǹkan ọmọkùnrin àtọ́jú arákùnrin yìí kí ló fẹ́ fi ṣe ṣèyẹ ó lágbára o. àwọn èèyàn wọn bẹ̀rẹ̀ sí soríṣiríṣi ọ̀rọ̀ wípé kàn mú àwọn àfáà yẹn dáadáa yìí pé ó lè jẹ́ pé ọ̀gá náà ṣekú pa arákùnrin yìí àwọn kan ní kán múyàwó náà dáadáa bó ló ṣe jẹ́ bó ló ṣe lè fáwọn àǹfààní kí àwọn àǹfààní kí tí wọ́n fi láǹfààní láti wọnú ilé tí wọ́n gbé òkú ọkọ rẹ̀ sí. Hmm. ẹ wò ó bọ́rọ̀ bá ṣe jẹ́ tí wọ́n bá bá dé àpadà wá láti wá fún yín lábọ̀ ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti wà ń tọlọ́pàá o wọ́n ti múyàwó wọ́n dẹ̀ ti kọ́ àwọn àáfàá tíyàwó sọ wípé òun fún ní kọ́kọ́rọ́ kódà a gbọ́ wípé wọ́n ti mú ìyá ta oúnjẹ fún ọkọ yìí gbẹ̀yìn lálẹ́ oúnjẹ tó jẹ sùn a ti mú ìyá ta oúnjẹ fún un sẹ́ẹ̀rí hmm. páyé tá a wà yìí ó ti di ojú kejì dúníyà tá a wà yìí ó ti pokú lómuṣu kò yé èèyàn mọ́ àbí òun tà ọ wá di pé ọ̀nà tó kálukú bá rí tó bá lè gbà láàfún ni oníkálukú wa ń bá kiri láti rówó láti láti dolówó láti dọlọ́ láti dọlọ́rọ̀ ọbẹ̀ Èdùmàrè kọ́ máa rẹ̀ sọ wá o ilé náà la gbọ́ o là ní ká mú wá ká fi tó yín létí kẹlẹ́ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ má láti bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell ìyẹn aago rán mi létí kẹ́ẹ̀lẹ́ láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá lórí ìkànnì wa ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.